الحمد لله رب العالمين ولي المتقين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد خير خلق الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبته أجمعين أما بعد إخوة المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته àkí ẹ̀yin ọmọ ìyá wa jákèjádò òbí tá a ti ń gbọ́ wa lẹ́yìn ìdúpẹ́ àti ìṣe ẹ̀yìn fún olúwa wa tá a sì tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad salawatullahi wa salamu alayhi kíkí tá a fi kíra wa yìí kíkí ọ̀la ọlọ́run àánú ọlọ́run àti ìkẹ́ àlùbáríkà rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé níbi tí àbá ti ń gbọ́ wa. eléyìí ni ìtẹ̀síwájú lórí àkórí ọ̀rọ̀ tí a ń bára wa sọ nípa ọlá tí ń bẹ fún oṣù Dhul Hijjah pàápàá jùlọ àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú àwọn oṣù yìí. A ti pe àkíyèsí wípé nínú gbogbo ọjọ́ ayé oṣù yìí ní fi ọjọ́ iṣẹ́ rí tí èèyàn bá rí gbèsè nínú àwọn ọjọ́ yìí. Òun ní fi ní oore ní fi jẹ́ ohun tí Ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ọjọ́ tí èèyàn fi rí iṣẹ́ rere bákan náà a pe àkíyèsí nípa ọlá tí ń bẹ fóṣù àwẹ̀ Ramadan pẹ̀lú ìṣe àfiwé rẹ̀ pẹ̀lú àwọn ọjọ́ wọ̀nyí. lẹ́yìn náà a ṣàlàyé ọ̀rọ̀ Muhammad tá a fi júwe tá a fi kàn mọ́lẹ̀ wípé àláwọn ọjọ́ yìí nínú àwọn ọjọ́ tó rinlẹ̀ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ ṣẹ́ tí èèyàn máa ti síwájú níbẹ̀ ni ju àwọn ọjọ́ míì lọ. bákan náà àwa fara ọ̀rọ̀ lórí àwọn ṣẹ́ẹ̀rí tí èèyàn máa ń gbé ṣe àwa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wípé bí èèyàn bá ti rí oṣù níta wí kò wá ní ṣe pẹ̀lú oṣù dòlẹ́híjà nìkan kò ní ṣe pẹ̀lú rọmọbọ́nà nìkan kò ní ṣe pẹ̀lú mọ̀háràmù nìkan bí kò ṣe pé gbogbo ṣojú ọ̀run èyí tó jẹ́ pé òun ni ó wà recognized òun lọ́lọ́run ọba ló lọ́sẹ̀mí ayé wa mọ́ ló lọ́ ẹ̀sìn wa mọ́ òun ní fi máa káyàn lára wípé àwọn mùsùlùmí ẹ má jẹ́ àgbàgbéra nípa àwọn oṣù wọ̀nyí. nípa òǹkà rẹ̀ nípa mímọ̀ rẹ̀ ká sì gbìyànjú òun ni ká máa fi ka ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan wa torí pé ọlọ́run ọba ọlọ́run lòun ṣe òṣùpá dìyà á kó lè jẹ́ ìmọ́lẹ̀ ọlọ́run ní lè tá a lè mú adada sí ní iná wàlṣẹ̀sà kẹtùn máa fi ka àwọn ọdún yín àwọn ìṣirò yín ọdọjọ́ báyìí ọdọjọ́ méje ọdọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún odòṣù méjì odòṣù mẹ́rin ẹ wo oríṣiríṣi àwọn ìjọsìn ẹ wo oríṣiríṣi tó ní ṣe pẹ̀lú òǹkà tí ọlọ́run ọba tó lọ ìjọsìn mọ́ obìnrin bá ń ṣúpó a máa retí ìgbà wo ni ó jáde àìdá obìnrin bá rí nǹkan oṣù àbí kò rí i mọ́ àbí ń ṣe ségesège ọjọ́ wo láàkà ọ̀dọ̀ ẹni tí ò rí i mọ́ bó o ní ó ṣe ka ọjọ́ tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ nínú àwọn ìdájọ́ ẹ̀sìn ọ̀dà tá a bá bímọ ń kọ́ ọjọ́ wo là á kó mọ gbogbo àwọn nǹkan yìí tó lọ́mọjọ́ tó lọ́mọṣù nínú àwọn àdájọ́ ẹ̀sìn òun náà ni o kò tí ì wá kan àwọn oṣù kọ̀ọ̀kan àbáwọn ọjọ́ kọ̀ọ̀kan oṣù rọ̀mọ̀dọ́nà àwọn ọjọ́ ayé oṣù hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èèyàn rúṣin ọlọ́run ká má gbàgbéra nípa pàtàkì tí ń bẹ níbi ká mọ àwọn oṣù ojú ọ̀run oṣù bẹ̀lẹ̀ ẹjà yìí òun la ti wà ń yìí o òun ní parí lọ yìí Allahu akwa, ẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ yìí nínú àwọn iṣẹ́ eré tá a máa wá ń ṣe ń bẹ̀ òun náà ní alákọ̀ọ́kọ́ ń ẹni tó bá láǹfààní láti lè máa gbààwẹ̀ láti fi wọ́n gbààwẹ̀ ó gbààwẹ̀ ń o pàápàá jùlọ àwọn ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán alákọ̀ọ́kọ́ torí pé èèwọ̀ ni kéèyàn gbààwẹ̀ níjọ́ ọdún gangan èèwọ̀ ni kéèyàn gbààwẹ̀ lóòjọ́ ọdún yóò mú anahar ọjọ́ tá a dùn án èèwọ̀ ni tí mùsùlùmí ó gbààwẹ̀ ṣùgbọ́n àwọn ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán tó ti rí àbí tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ tó síwájú ọjọ́ ìdúnra yìí àwọn ọjọ́ tí ó lẹ́tọ̀ọ́ tó dáa tó sì yẹ kí èèyàn sojú kòkòrò kódà ẹ̀gbà wa wá wípé nínú hadithu ìyàwó Hafsa binti Umar ibn Khattab radiyallahu ta'ala anha tí wọ́n ní àwọn kankan bí anábì fi í wọ́n ní nínú àwọn nǹkan wọ̀nyí àwẹ̀ yawmu àṣùrà àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù muharram eléyìí náà àwọn onímọ̀ wọ́n padà máa pàkíyèsí lórí ẹ̀ bákan náà òun náà ni wọ̀láṣ àti ọjọ́ alákọ̀ọ́kọ́ yìí ìgbà àwẹ̀ pàápàá jùlọ ẹni tí ò bá sí ní hajj níjọ́ àràfà ọjọ́ tó ṣe pé anabi ní ẹni tó bá gba àwẹ̀ níjọ́ náà yukasiru lọ́hù ṣèyí àti yìí èyí ọlọ́run ọbọ̀ ṣàmójúkúrò ẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tó ṣẹ̀ eh, eh, èyí tó wà qabil al'amu alqabil ọdún tí ń bọ̀ wàl'amu almadi ọdún méjì ẹ̀ṣẹ̀ èyí tó ṣẹ̀ lọ́dún tó lọ àti èyí tí tún ṣẹ̀ àìmọ̀ tí ọlọ́run ti ṣàforíjì rẹ̀ fún níta gbàlérò òun náà ní sọ̀rọ̀ ayóró lónà ọ̀bẹ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí èsì kàbáyìrí ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba a máa fi irú àwọn àwẹ̀ báyìí ì máa fi pààrẹ́ ká tó wá ń sọ ẹni tó wà lára fa eléyìí tí ẹni tó yẹ ká kọ́kọ́ tají sí kí ló jẹ́ kí àwọn ọjọ́ yìí ó lóore òun náà ní àwọn iṣẹ́ olóore tí ń bẹ nínú ọjọ́ yìí ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé a lè fi gbà àwẹ̀ ibẹ̀ ni ní àràfá kó sí ibẹ̀ ni ọjọ́ ọdún kó sí ọjọ́ tí ọlọ́run ọba pè ní yomul hajjil akbar ọjọ́ ajì ńláńlá torí pé àwọn iṣẹ́ olóore mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ iṣẹ́ olóore lèèyàn máa ń ṣe tó bá lágbára ẹ̀ níjọ́ tó ṣe déédéé ọjọ́ ọdún gbogbo ayé gbogbo mùsùlùmí ayé níjọ́ yomul hajjil akbar òun náà lọ́jọ́ tá a pẹran ọjọ́ náà ni ọjọ́ tí àárọ̀ ọjọ́ náà mọ́júmọ́ ọjọ́ náà làwọn alálàájì ò sùn ní muzelifa ká tó wá kúrò lọ́wọ́ ìdájí láti muzelifa tí wọ́n lọ jùkò nígbà tí òun ó ti yọlé wọn lórí tí gbogbo ayé táwọn náà máa dúnran tí wọ́n máa kí eid tá à ń pè ní ọdún iléyá nínú èdè tiwa níbí báyìí níbi tá a ti lọ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run àwọn ọjọ́ yìí ibẹ̀ ni yídì ló fọ́ọ̀lù sí ibẹ̀ níjọ́ àràfá ibẹ̀ ló fọ́ọ̀lù sí ibẹ̀ tún ni àwọn oríṣiríṣi iṣẹ́ olóore gẹ́gẹ́ bí kẹfẹ́rẹ́tù àtàlíl wàtàmíd wàtẹ̀síbíh kéèyàn pọ̀ lẹ́ni tí wọ́n máa gbé títóbi fọ́rọ̀ ọ̀hún kéèyàn pọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe la ilaha kéèyàn pọ̀ ẹni tí wọ́n máa ṣe alhamdulillah bó o làá ṣe wí òun náà ni allahu akbar allahu akbar la ilàlá illallah allahu akbar allahu akbar walillahi alhamd àbí kéèyàn wí allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar. allahu akbar walillahi alhamdi àbí kí yẹn ní allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar walillahi alhamdi gbogbo ẹ̀ náà ní ó wọlé ìfọ́ ọlọ́wọ́n ọba mọ́ ìgbé ọlọ́wọ́n ọba tóbi ìsí ìṣe ìjẹ́rìí ìjọkan ṣoṣo ọba Allah ìdúpẹ́ fọlọ́run gbogbo ẹ̀ ló kó jọ sínú gbólóhùn yìí anábì sallallahu alayhi wa sallam ọwọ́ gbé wa níyànjú nínú àdìfún abdullahi ibn umar ó ní fa akfiru fihinna tahlil wat-takbir wat-tahmid anábì ní ẹ pọ̀ ẹni tí ọmọ gbọ́dọ̀ wọn bá tóbi tí ọmọ ṣe la ilaha illallah òun lọ fà àwọn ẹni rí àwọn ẹni àná tí wọ́n bá ti di àwọn ọjọ́ yìí tí wọ́n bá ń kọjá lọ tí wọ́n ń kọjá bọ̀ tí wọ́n ń lọ bí iṣẹ́ tí wọ́n ń ṣe nǹkan lọ́wọ́ wọ́n kọjá lára àwọn èèyàn ni wọn ò ní dákẹ́ tó má ti sálámà tán asalaamu alaykum tó sì kíra wọn tán pẹ̀lú àwọn yẹn tẹ́gbọ́ ni allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahil àbí rò ó síra èyí tó tún jọ nínú àwọn gbólóhùn láti tó yẹ pé gbogbo ẹ̀ náà ojú kan ní ń já sí ìfọlọ́wọn mọ́ ìgbé títóbi fọlọ́run ìdúpẹ́ fọba olúwa subhanahu wa ta'ala àwọn gbólóhùn yìí àwọn sàábé wọn a máa wí láàrin ọjà wọn a máa wí tó máa ń lọbi iṣẹ́ tí wọ́n ń tà tí wọ́n ń rà tó máa ti sọ̀rọ̀ tán tí wọ́n bí àbùkátà wọn tán wọn ò ní gbẹ́nu dákẹ́ wọ́n ti máa pariwo àfàwọn tó jóbìnrin obìnrin làwọn máa wí lódiwọ̀n tí wọ́n máa gbọ́ sínú ara wọn gbogbo bí èèyàn bá ti wá ń lọ tí ń bọ̀ kọ́mọ́ gbàgbéra kọ́mọ́ wí gbólóhùn yìí kó sì máa wí sókè àǹfààní tó pọ̀ ni pé one yóò máa jẹ́ ìrántí fẹlòmíì bẹ́ẹ̀ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ two òun ni pé àsìkò yìí ìyẹn nídìí kí àwọn tún àwọn màláìka àwọn ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n mọ̀ wọ́n mọ̀ pásíkò yìí àsìkò bàbàrà ní ọjọ́ ni èèyàn wà wí sókè ẹ̀ àárín ní afúlọ́lù zikiri àlàájú àlàájú wàlájẹ ẹ̀ fi lóore nínú àzikiri òun náà lèyí tí èèyàn wí tóbi táwọn èèyàn ń gbọ́ fi ràn wọ́n wọn létí ẹ rí wípé àsìkò yìí náà ni àwọn alálàájì lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ṣe inna الحمد wa لك والملك لا شريك لك sharika lak àwọn tó wà láàjì àwọn ń ṣe tẹlbíyà wọ́n ń pariwo wọ́n ń wí ẹ̀rí tánàbí ní afdalu àtẹlbíyà àlàájú wọlájẹ ẹ so bá ṣe ń wí yẹn táwọn ń wí sókè àwọn ọkùnrin wọn bẹ́ẹ̀ náà ni ẹni tí ò tí ì sí ní ájì tí ò láǹfààní láti wà láàyè náà káwọn náà máa wí Allahu akbaru. Allahu akbaru Allahu akbaru la ilaha illallah Allahu akbaru Allahu akbaru walillahil hamd eléyìí náà nínú àwọn iṣẹ́ oore tó tóbi ni ó wá kó gbogbo iṣẹ́ oore míì gẹ́gẹ́ bí kẹ́tọ́rọ́tù as-sadaqat kéèyàn máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ kéèyàn ṣe dáadáa sára ilé sẹ́bí aládùúgbò ẹbí ìran mùsùlùmí kọ́dà ẹni tí èsè mùsùlùmí kìyàn ṣe dáadáa sí wọn ọ̀rọ̀ rí ìrìn rí ìwà rí gbogbo ohun téèyàn fi súnmọ́ lọ́hùn kéèyàn tún jí ó lékè ńkà nínú àwọn ọjọ́ yìí torí pé ọjọ́ tó lóore ni ànábì ní máa ní ayé àní òsínú àwọn ọjọ́ ayé al-amalu salihu fihin ahabbu ila Allah tíyẹn ṣiṣẹ́ rí bẹ́ẹ̀ tó ṣe pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tó ju àwọn ọjọ́ yìí lọ eléyìí òun ní jẹ́ ká mọ pàtàkì ọjọ́ yìí àti iṣẹ́ rí nínú àwọn àkíyèsí tẹ́rẹ́ pé ó yẹ kí mùsùlùmí ó mójútó ní gbogbo ìgbà pàápàá jùlọ nínú àwọn ọjọ́ wọ̀nyí òun náà ni àtàwùbátú ànàsóòrì Allahu akbar ìtúbà kẹrù túbà lọ́sọ̀dọ̀ Ọlọ́run ìtúbà nítorí èèyàn gbọ́dọ̀ fílẹ̀ gbogbo ìgbà ní gbogbo àsìkò ní pàápàá jùlọ lásìkò àwọn ọjọ́ yìí torí pé tẹ bá ti ń gbọ́ pé àsìkò jọ́sìn òun lásìkò kan abásìkò ẹ̀ṣà nínú àwọn iṣẹ́ olóore tó tóbi tẹ́rù ò gbọ́dọ̀ fílẹ̀ kásìkò yẹn tó wọlé àdúgbà tó bá wọlé òun náà ní kathratul istighfar wat tawbati ila Allah kẹ́rù pọ̀ láforíjìn kó ṣe pọ̀ ní tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run torí pé bọ́lọ́wọ́n bá bá fi gba tútú báyẹ̀ ó soríire àforíjìn kéèyàn máa wá oore tí ń bẹ níbi ìsèǹfàr kì í ṣe oore kékeré nínú àwọn iṣẹ́ eré ni tí ṣàánú ẹrú tí jẹ́kẹ́rú ó là tí jẹ́kẹ́rú ó bọ́ kó nínú ewu tí sì ń ṣe yẹjìlíwò àríwá wa rahma min Allah tí ṣokùnfà ìkẹ́ àánú lọ́dọ̀ olúwa nínú àwọn iṣẹ́ olóore èyí tó tóbi òun lélẹ́yìí bákan náà àti pé àkíyèsí wípé ààwẹ̀ èèyàn máa ń gbà ààwẹ̀ èyí lẹ́tọ̀ọ́ kí èèyàn gbà ààwẹ̀ lẹ́yìn ọjọ́ ọdún nìkan òun lèèyàn ní gbà ààwẹ̀ fẹ́ni tí kò sí ní ájì èèyàn ní gbà ààwẹ̀ èèyàn ó sì gbà ààwẹ̀ títí di ọjọ́ kẹsàn-án ẹni lágbára kátẹ̀wá ní òṣìṣàgbára irú ọjọ́ àràfà yẹn èèyàn gbọ́dọ̀ fi ṣàfara torí pé ipa ẹ̀ṣẹ̀ rẹ ọdún méjì nínú ẹ̀ṣẹ̀ èyí tó ṣíwájú àti èyí tí ń bọ̀ lẹ́yìn nínú àwọn iṣẹ́ olóore òun náà ni kẹsàrátù ànáwáfíìl èèyàn pọ̀ lẹ́nu tí ọmọ yẹn náà fílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́wádìí gbogbo iṣẹ́ olóore tá a wí àbúrò lákèésí o ẹ̀yin mùsùlùmí òdodo ká mọ̀ wípé kò sí ọ̀nà kan, kò sí ìgbésẹ̀ kan, kò sì sí àkàsọ̀ kan tó ṣe wípé èèyàn lè tọ̀ tí fi rójú rí Ọlọ́run, èèyàn lè gbà tí fi já sí ìkẹ́ Ọlọ́run tó kọ́kọ́ ju ntọ́lọ́run ọba ṣe lọ́rùn ẹ̀yàn lórí ẹrú ẹ lọ lórí mùsùlùmí lórí àwọn ẹrú ẹ àkíyèsí wo la fẹ́ pè níbí báyìí òun ni pé èyí tó yẹ kí mùsùlùmí ọkọ́kọ́ mójútó nínú àwọn iṣẹ́ olóore tí a fi rojú rẹ̀ ọlọ́run òun náà ni mímọ́ tarọ́dọ̀hùnláhùn àlè èyí tí ọlọ́run ọba ṣe lọ́rùn àyàn lé e lórí ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run tànàbí gbà wá gẹ́gẹ́ bí àdéṣe tá a mọ̀ sí àdéṣe kòdòsí tọ́lọ́wọ́n bá ní wọ́n máa taqarraba ilayya abdu bi shay'in mimma aftaratuhu alayhi ẹrú mi ò lè súnmọ́ mi kò lè rí ọ̀nù mi ọlọ́wọ́n bá ní sọ bẹ́ẹ̀ kò lè súnmọ́ mi kò lè dẹ́ni rí kò lè dẹ́ni ẹ̀ṣà níwájú ọlọ́run àfi kọ́kọ́kọ́ ṣe iṣẹ́ tèmi ọlọ́run ọba ṣe lọ́rùn èèyàn fún un náà kò síṣẹ́ kan tó lè mú yàn ga tó lè mú yàn nípò tó lè mú yàn súnmọ́ ọlọ́run tó lè di wòlíì ọlọ́run tó kọ́kọ́ ju nàmbà wán àwọn tọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yẹn lọ àwọn tọ́lọ́wọ́n bá ṣe ṣe lọ́ràn yẹn yìí gbogbo mùsùlùmí wákàtí márààrún lójúmọ́ ọ̀ràn yẹn ní ọ̀ràn yẹn ní lẹ́ẹ̀kan lọ́dún tuntun kù lẹ́yìn rẹ̀ sàárà ṣíṣe náfìlà ní àwẹ̀ àwẹ̀ mi monday tuesday ọjọ́ mẹ́ta nínú oṣù ẹ̀rí náfìlà ní àmọ́ àwọn ọjọ́ àwọn tọ́lọ́wọ́n bá ṣe lọ́rùn ẹ̀yàn ọ̀ràn ẹ̀yàn ní kí mùsùlùmí kọ́kọ́ mójútó àwọn ọ̀ràn ẹ̀yàn ọlọ́run ọba wá pọ̀ omi ń bẹ tó ní ṣe pẹ̀lú ìjọsìn láàrin ẹrú àti ọba tó ní ẹrú gẹ́gẹ́ bí sọ̀làwátú alhams wákàtí márààrún omi ń bẹ tí ń bẹ láàrin ẹrú síra wọn gẹ́gẹ́ bí dáadáa tí ọmọ rẹ̀ ti ṣe fún àwọn òbí ẹ̀ omi ń bẹ láàrin ẹrú sí àwọn akẹgbẹ́ nínú dáadáa sí àwọn tó dàgbà ẹ̀rí ipá àgbàlagbà lé ìpáwọn onímọ̀ lé ìpọ́n àwọn mùsùlùmí lé ìbàbàrà aládùúgbò ìtọ́jú ilé ìtọ́jú ẹbí iṣẹ́ dáadáa àti gbogbo onírànràn èyí tó ṣe wípé ó jẹ́ ọ̀ràn èèyàn tó ṣe pé bí èèyàn bá ṣe é dákú lọ́ràn èèyàn náà nù tí èèyàn bá ṣe é èèyàn jábọ̀ rẹ̀ èèyàn jìyà rẹ̀ èèyàn sì jẹ́ ẹjọ́ ẹ̀ níwájú olúwa wa subhanahu wa ta'ala àwọn kan yìí ni wọ́n ń pè ní ọ̀ranyàn eléyìí òun ní kọ́kọ́ máa jẹ́ àwọn nǹkan alákọ̀ọ́kọ́ tí ẹrú fi súnmọ́ lọ àpèjúwe irú ẹ̀ ẹni tó fẹ́ ṣe sàárà tó fẹ́ náwó síwájú ọlọ́run ànábì ní ibda abimantaro kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó máa náwó síta tọ́jú ilé rẹ tọ́jú ọmọ rẹ tó bá ti rí pé o ti rí wọn tọ́jú ó ti fún wọn lóúnjẹ táwọn jẹ ó sì ti ráṣọ ó ti jẹ́ káṣọ ó jẹ́ wíwọ̀ fún wọn ó sì tún ṣẹ́kù ọ̀yà bọ́ síta wọ́n máa ṣe dáadáa fáwọn tó yẹ kí èèyàn ṣe dáadáa fún ṣùgbọ́n bí téèyàn ti bẹ̀rẹ̀ léèyàn fi wojú rẹ̀ ọlọ́run òun ni kéèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ látara àwọn tí ọlọ́run ọba tó ṣe ní ọ̀ràn èèyàn gẹ́gẹ́ bí àwọn àkíyèsí wa àwa sọ pé nínú àwọn tó sọ àwọn ọjọ́ ìdí bàbàrà tó jẹ́ wọ́n tóbi òun náà ni iṣẹ́ eré tí ń bẹ nínú ẹ̀ nínú àwọn ọjọ́ tó tún wá ju gbogbo yòókù lọ tí àwọn ọjọ́ mẹ́wàá la pè nínú mẹ́wàá yìí èyí tó tún wá jẹ́ nàmbà wán nínú ọjọ́ yìí òun náà ni yóòmù náhà ọjọ́ ọdún gangan ẹ̀rí ta ni lọ́dọ̀ àwọn alálàájì iṣẹ́ wọn níjọ́ náà ó pe kéńkà. bó ṣe wá rí ní fún gbogbo àwa tá a wà nílé náà á pẹran á lọ eid pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ẹran pípa àwọn ẹ̀kọ́ tó pọ̀ àwọn ìdájọ́ tó pọ̀ ó ní ṣe pẹ̀lú ẹran pípa tá à ń pa yẹn ó gbọ́dọ̀ jẹ́ torí ọlọ́run ọba nìkan èèyàn gbọ́dọ̀ dá nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run ọba níbi ẹran pípa yìí kọ́mọ́rà nítorí kárí mi kọ́mọ́rà nítorí pé fẹ́sẹ̀ fáàrí ìpè à irú ẹran tó rà bó ṣe rírì irú màálù tó rà irú àgbò tó rà àti gbọ ẹran nìkan ò gbọ́dọ̀ ju tèmi lọ ládùúgbò kò gbọ́dọ̀ jẹ́ tó mi rárá ọlọ́run ni kì í ṣe ni kókó wàlá dìmáhùwà wàlá kínyẹ́nà lóhù taqwa minkum ọlọ́run ìbẹ̀rù ọba òun ni mo fẹ́ kẹ́ ẹ ló jẹ mí lógún nínú ẹ̀mí yín eléyìí àkíyèsí ni fún gbogbo mùsùlùmí tí pẹran wípé hey bó o mo ṣe fẹ́ ní ìkẹtẹ̀rọ́nù àtẹ́kùwá bó o mo pa òdìkejì ó lágbára ṣùgbọ́n yóò máa sá pé ọba rẹ̀ rán nísìn àwọn èèyàn máa fura pé ó ń bẹ lọ́wọ́ rẹ̀ ìsìfẹ́ nìkan mọ̀ jẹ́jẹ́ ní ìsàyè kọ̀ wá ní rẹran àbí kó lè rẹran jábélé àbí kó tún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn oríṣiríṣi àrùn láwọn oríṣiríṣi ìròrí gbogbo eléyìí kìí ṣe nǹkan bá a mú bọ́dọ̀ ń bá kẹ́ ọ ọlọ́wọ́n bá mọ̀ ọ́ ọmọ òjòra rẹ lọ ọlọ́ni àlàyé alámúmọ́ni kọ́lákọ̀ọ́ wàhùwà latiful khabir ṣé kò ọlọ́run ọmọkùnrin dá òun òun pé bùbù rẹ tó ní tó ní tó dá tó dì tá ń pèsè ẹ̀ sọ ọlọ́run ọba rí ọmọ ènìyàn má kàwọ́ ṣuṣu tọ́lọ́run ọba bá tún èèyàn sì tún gbọ́dọ̀ jẹ́ gbèsè àbí kó fi ṣe fáàrí àbí kó fi ṣe kárí mi àbí kó máa ṣe yánra àbí kó máa tákà látara àwọn ìjọsìn ńláńlá pàápàá jùlọ. ẹran dúdú ẹran pípa kéèyàn sì jìnnà sí ní tó lè kó torí pé nǹkan pípa táwọn taa yẹn ọwọ́ ẹ púpọ̀ ọwọ́ ẹ púpọ̀ ó yára sọ̀yà di bá ipa nǹkan tí èsè torí ọlọ́run tó ṣe pé àwọn kan ni wọ́n dáyàn àbẹ́nìkan ló ń fẹ́ ṣe kínní kan wá ní ẹran yóò ní di ká ta ìjẹ́ ẹlẹ̀ yóò ní di ká àwọn kan fẹ́ gba ẹran àwọn àgbàlagbà nídìí àbáwọn ìyá kan nídìí ẹran àbí pé à níta fi ṣètùtù sẹ́yìn á pa ẹran ni o gbogbo tó bá fi ṣe bẹ́ẹ̀ ó ti dẹlẹ́bọ ọlọ́run ní ẹ mọ́ rìnrìn dé bẹ́ẹ̀ torí pé ṣìárù al èyí tó gbọ́dọ̀ jẹ́ àmì símbọ̀ mùsùlùmí òun náà ni inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin èèyàn gbọ́dọ̀ mọ̀ pé dájúdájú ìrun òun inna salati wa nusuki àti ẹran tí ń pa wa mahyaya ọlọ́run ní sọ fún wọn kul inna salati jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìrun mi ti ń kí wa inna salati wa nusuki ẹran mi ti ń dú wa mahyaya ìsẹ̀mí ayé mi wa mamati àti ikú mi gbogbo ẹ̀ pátá torí ọlọ́run ọba nìkan ni lillahi rabbil alamin la sharika lahu èèyàn gbọ́dọ̀ dá nǹkan mi pẹ̀lú ọlọ́run wa bidhalika umirtu wa ana minal muslimin ntọ́lọ́run ọba pa mí láṣẹ ni ọlọ́run sọ fún ànábì kọ́ sọ fún gbogbo àlè òun mà bẹ́ẹ̀ nǹkan wọ̀nyí òun náà sì ní tọ́lọ́run ọba torí ẹ̀gbà ànábì dìde níbi tá a ti lọ èèyàn mọ̀ yá wa bọ́jọ́ ọdún ṣe jẹ́ ọjọ́ ńláńlá tó ọdún ńláńlá tó a gbọ́dọ̀ ṣọ́ra kúrò níbi gbogbo tó lè kó bá àwọn iṣẹ́ ńláńlá yìí àwọn iṣẹ́ olóore wọ̀nyí so ẹ̀yà kejì tó tún tẹ̀lé ọjọ́ ọdún òun lọ́jọ́ àràfà káwa gbìyànjú gbìyànjú ọba tẹ̀ lé gba àwọn ọjọ́ mẹ́jọ alákọ̀ọ́kọ́ kó gbìyànjú ọjọ́ kẹsàn-án yìí kó rọ́jú ká fi gbààwẹ̀ ká sọ alápá tètè ẹ̀ ká sáré tètè sí iṣẹ́ òre eléyìí náà ó tún jẹ́ gẹ́gẹ́ bí àkíyèsí èyí tó tún wá tá a máa pe àkíyèsí sí lónìí òun náà ni pé ẹni tó bá fẹ́ pẹran tó ti mọ̀ pé òun fẹ́ pẹran ó dáa kọ́mọ̀wùlẹ̀ mú tó bá ti di pé oṣù ti yọ oṣù ti lé kọ́mọ̀wùlẹ̀ mú kankan kó nínú èékánná ẹ̀ mọ́ àti irun orí ẹ̀ gẹ́gẹ́ bí hadithi umi salama tó wá lórí ẹ̀ ó sì jẹ́ hadithi tí ó lálàáfíà wal amalu inda ulama tó sì jẹ́ pé àwọn onímọ̀ wọ́n jẹ́rìí sí kéèyàn má gé kaná kó sì má mú kàkà kúrò nínú orí má tó bá ti mọ̀ kó parun ẹran eléyìí kò sì ní í ṣe pẹ̀lú ẹlòmíì pa ẹran gẹ́gẹ́ òun ni ṣe eléyìí ni àwọn àkíyèsí tí a fẹ́ pè níbi àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí àtàwọn orí tí ń bẹ ń bẹ àtàwọn ẹ̀san àti ipò rẹ̀ àti ọlá tí ń bẹ fún abẹ́ọ̀bà allah subhanahu wa ta'ala kó má sà fi wá ṣe kòńgẹ́ rí kó lọ́n kó já sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó wá fi wá ṣe kòńgẹ́ àánú ṣẹ́ rí tí yẹn máa rí ṣe kí fi súnmọ́ lọ. fiqhul islam eléyìí ni àgbọ́yé alìsílám èyí tí a tún mú wá sí etí bọ̀ wá lọ́sẹ̀ yìí kọ́lọ̀njẹ́ àwọn abẹ dáadáa ọlọ́àjọ kan ṣoṣo ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹrú ọlọ́run ọlọ́run ọba mẹ́rú ẹ̀ tí ó ṣètò yìí ọlọ́mọṣà san irú rẹ̀ lẹ́sàn-án rí o san irú rẹ̀ lẹ́sàn-án rí o á kíra wa ní kíkí islam lẹ́ẹ̀kan sí ilé ìta fi ń dágbére lẹ́yìn hádà wàláhù tààlà àlà wàhálà.